الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أما تفسير القرآن والسنة àmì ìjẹjọ ohun tí àtàfúnra wa ẹ̀nà ni láti áyà kọkànlá nínú Suratul Nur àwọn sọ ìtàn halifax lẹ́kùnrẹ́rẹ́ ìtumọ̀ àwọn áyà tó wá lórí ìṣẹ̀lẹ̀ yìí wọn náà ní àtúnàgbéyàwó ní ìfẹ́ náà wà sánà wà tààrà كنتم فيه قد ń sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ yìí. ọlọ́ni iná lẹ́bí iná jẹ́ òògùn ìfìtì ọ̀ṣùwàtò mìíràn àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ yìí wá ìrọ̀ ńláńlá àwọn èèyàn kan nínú yìí àbúrò kan nínú yìí tí wọ́n gbèrò tí wọ́n fọ́n ká àti sọ́bítọ̀ ìdíjẹ̀lẹ̀ fún alẹ́kùnrẹ́rẹ́ àbí sí àwọn aisha àti sọ̀fọ́wán mọ́nkì fún àtọ́n ọlọ́wọ́ aláwọ̀ tí wọ́n gbé lò tí wọ́n gbé kátọ́ fọ́n ká wọ́n súbà tó ní nǹkan àwọn èèyàn kan nínú yìí látọ́ àfàbọ̀ òṣàrọ̀ lápò ẹ mọ́rò pàbùrù nìkan yẹn jẹ́ balówó àkẹ́rù ńlá fún orí ló jẹ́ fún yẹn alìkìtì wọn ni alìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ irọ́ tó gbò fún ẹbá ní kéèlì irọ́ tó gbò fún ọlọ́ni wáyé ló lè kó lè àfáàkín àfihàn àwọn oníyàlá yàrá àbí àwọn ìfẹ́tọ́ tó yàrá yàrá tó wà ìyálà ìyàrọ̀ àyíkẹ́ àti bàbá ńlá bàbá rọ́lẹ̀ ìrìnkiri ọ̀rọ̀ tó wà ní àwọn ìyálà ìyàrọ̀ kálù bá wọn fẹsẹ̀ ló irọ́ tó gbópa ní iṣu nípa àgbà lérò pẹ̀lú ẹ̀ ní pípé ìyàwó Aisha ní oníṣìnà àwọn kanágbèrè jama'atun muntasibuna ilaykum ya ma'ashara muslimin àwọn kẹta náà associate ara wọn mọ́yìn ní kún tọ́lọ̀ sọ ìpè nínú yìí ìgbà mìíràn àwọn pèsè rí àwọn mọ̀nàfìkì àníwà pẹ̀lú àwọn mùsùlùmí ìyẹn làwọn aláìní kan ṣe mọ́ sọ pé ẹ̀yà sàbí tọ́jẹ́ mọ̀nàfìkì wa àwọn ẹ̀ńdúbà jẹ́ mọ̀nàfìkì wọn ní jẹ́gínní wọn sábà ṣùgbọ́n kẹlẹ̀ mọ́ kó sáàánú wọn ẹ̀rí wọ́n nínú àti wọ́n kó sí lè yìí nínú mùnmú mínú àsọ́ọ́dì kò fi ìmáìlì àwọn tó jẹ́ mùnmí gidi náà tó wá wà ń bẹ̀ kọlọmọdé alẹ́ ti tún ẹ̀fẹ́ tí fún ìjọba dígbà ìyẹn lé náà ṣe kí ni tó kò sí ẹ̀fẹ́ tí fún ìjọba dígbà ìyẹn kára dúró asọ́dájú wa lọ rí pàtó bí sínú ẹ̀rí aré yẹn rí tó kó sí so ìwọ ìsáni fìtí náà ń bọ̀ ní ẹ̀kọ́ lé gbé ẹ lọ ìfẹ́ tí fìtí náà lè gbé lọ kọ́nú làwa lé. ọlọ́ni tó ṣẹlẹ̀ yẹn láta àbúrú ṣàrọ̀ lákùn ẹ̀mọ́ rò pàbúrú ni ó wà khairun lákùn ìyẹn ni pé oore tún wà ń bẹ̀ kí ló jẹ́ kójú oore. لما تضمن ذلك لما تضمن ذلك تبرئة أم المؤمنين ونزاعتها وتنويع بذكرها أريد أن أقول في فويا وعيشة ما فقال وعي لا ترى كي ترى فما أرى أريد أن tó jẹ́ pé ilé tó jẹ́ ẹ̀yìn fún láàrin ìyàwó anẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam iná bí máa lóye ààjẹ́ pé mùbàrọ̀ àtún nìfọ́kùnrẹ́rà ìsàmà ìsàmà ẹni tí fífọ́ ọmọ rẹ̀ wá látòkù atọ́dọ̀ ọlọ́run wa àwọn làámọ́ ń fọ́ra láti láàmọ́ rẹ̀kọ́mẹ́ndì ọlọ́ni ìmọ̀rùpá burú náà ní lódìndí lórí náà wà bẹ́ẹ̀ ìkúlé múrí ìmínú mọ̀tò sábà mínà ìdíjì gbogbo ẹ̀ tó wá sagbátẹ̀rù nǹkan yìí gbogbo ẹ̀ tó kópa ń bẹ̀ ní kálukú wọn náà ló ní ìpín nínú ẹ̀ṣẹ̀ tó ṣe ilé ìjọ wà ìdún nílẹ̀ dínà já obìnrin ilé ìjẹ́ ìlérí yàrá tọ̀dọ̀ náà gbogbo ẹ̀ tó gbérọ̀ sínú wọn jìyà yìí láti ṣe ìpàdébà ọ̀dọ̀ sọ́dọ̀ ó ṣe hádì fáwọn ọ̀tàn láyé nínú ọ̀tàn kò sí nǹkan yìí. ọlọ́run ní ọ̀lẹ́bí tàwọ́lá kí lọ́rọ̀ mínú ṣùgbẹ́ tó wá gbèrú jù nínú wọn tó gbé sórí ẹ̀mọ̀ sáyẹ̀ bá fẹ́ sàbúrú àwọn fẹ́ fún bàjẹ́ká ẹnìkan yóò gbèrú jù tó jọ gàmẹ́ẹ̀ kọlọ́mọ ti wá lọ́gà bí aburú ibi dáadáa kọlọ́mọ ti ṣe wá lọ́gà àwọn sálàfù mọ̀ pé kéèyàn lọ jẹ́ irú irú abúmúsùn ẹmọ irú irú irú ẹ̀yìn níbo ni irú mọ́ wà ẹ̀yìn àwọn sálàfù mọ̀ kéèyàn lọ jẹ́ irú ẹ̀fẹ́rù ìhun ló parí pátápátá kéèyàn lọ jẹ́ irú níbi dáadáa pé nǹkan dáadáa rí o kéèyàn wá jẹ́ irú ó dájú ó jẹ́ orí lọ níbi aburú ṣẹgẹ́tì pọ́ǹtì ẹ̀ kó kí ni ọ̀gá kẹ́ẹ̀ lọ jẹ́ ìrù níbi dáadáa pé àkọsí ẹ̀ rí òde ẹ̀jọ́ ga níbi dáadáa ṣùgbọ́n tó lẹ́fà ń pa tẹ́kì níbi dáadáa ó dé agbókò lọ jẹ́ orí lọ níbi kíni níbi àbò. tòtò gbogbo rẹ̀ bẹ́ẹ̀ bá fi dáadáa dáadáa ẹ̀ẹ́kùn ló fi dáadáa ẹ̀yìn ìrù ni yóò ṣàgbàládá ṣùgbọ́n àtúndú kótó ayé kó ọ̀gá lọ́rẹ̀ níbi lọ́jọ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ fi tóbi ọlọ́run tó gbé ọ̀rọ̀ irú jù nù wọn làwọn àbábùn àbẹ́yìn ìyá alẹ́pàárùn bẹ fún un ìyá tó lágbára àǹtalẹ̀ ní ẹ̀ tó gbèrú wàá wà lè mọ̀nẹ́fìkì khabir mọ̀nẹ́fìkì bú mọ̀nẹ́fìkì bú ni abdullahi ubay bin salul rasul nifa òun lọ lórí àwọn tani mọ̀nẹ́fìkì ológbèrú kí ló bá bí ìwà mọ̀lẹ́bí kìlẹ̀ ti gbó kan báyìí ta ló mọ̀ torí pé ara àwọn ìdílé ìjọba tó lọ fẹ́rọ àwọn ìdílé mílẹ̀ tó tóbi aláwọ̀tò wà lùkàtọ̀rọ̀ wọn èé kó la ìjà ń gbogbo gbani wọ́n ti wá panu kọ̀ pé abátẹ̀ lẹ́nìkan tá à ń gbọ́rọ̀ sí lẹ́nu Hmm? bí aago kíní yóò ṣe kíní lónìí yẹn jù àsìkò tí wọ́n fẹ́ fi jo lórí àsìkò làdẹ́bí wọ mọ̀jínà ẹ̀dàpọ̀ ẹ̀sìn lé àdẹ́bí bẹ́ẹ̀ lè lórí òní ìtura jẹ́ mi àsìkò bá kíní wọn á dùn ìwọ́n tó bá gbé yẹn yóò jẹ́ nǹkan aburú ńláńlá mi fún ó wá pa mọ́ wa tó dàkú ní wọnú Islam ìwọ́n ṣèbàjẹ́ lábẹ́ni tó bá ti rọ́pọ̀ tó ń pè bá yóò fẹ́ ìrẹ́ ní wọ́n tẹ̀ láwùjọ tó alẹ́ lé ní ẹlòmíì káfí súnà sàkójú ẹlòmíì lè máa ní sàkó ní súnà lòun tó wá bá burú bóyá ní súnà kan orí ọkọ̀mọdé kí ẹ̀rọ fẹ́ ti tààkà tó ní súnà sí wọ̀nyí tó ní máa lọ́gùn ẹ̀yìn tó ní kan ẹ̀yìn tó ní kan sọ́ọ̀dì pé ẹ ló ní súnà tó wọ́n kọ́ sí ìgbẹ́ ìjábọ̀ sí lọ́wọ́ ìwà mùnẹ́fìkì ni èrò wà wọn ológbèrú jù ọlọ́run á ní ẹni tó gbèrú ìyẹ ẹlẹ́ta ìlú tó lágbára níwọ̀n rẹ̀ fún un wọ́n á nígbà tó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ àrùn yẹn pé síbi oríṣi mẹ́rin torí pé kí ṣùgbọ́n bá sọ nígbà mẹ́rin àmọ́ mi àwùjọ oríṣi mọ́ ń pín àrùn yẹn látara èyí àti ń kálukú pọ̀ sí i ọlọ́nilọ́lá ibi sẹ̀mí tùmú gọ́nà lèmọ̀mìnú náà wà lèmọ̀mìnà ti di àwọn fúsin xayírọ́ ẹ̀rí káìkún wà tẹ ẹgbọ́n ní mùsùlùmí a ń lérò dáadáa síra wọn ayé gọ́nà lèmọ̀mìnú náà bá dùn bí bá dùn xayírọ́ wà wà sàlámàtú mímọ̀ rọ́mọ̀ bí wà náà màmá mi lè ìmọ̀ ní màlúm yẹ́dí fáwọn màtíl màtíl àfihàn mi lè ìfìwà

nípa lè jẹ́ bẹ́ẹ̀. wọ́n náà àwọn àkàlẹ́lẹ́ àmọ́ àtìmá ahùn wà àlèkún táwọn fàṣákàtù etí wọn ẹnu wọn wọ́n sọ wọn àdásí wàlàmìyàn ti kú ilà àbẹ̀kẹ́ ìrìn àwọn òsàn kankan ju kí ń lọ ju dáadáa lọ ńlá nítorí tí dáadáa mọ̀ tẹ́lẹ̀ wá gbọ́rọ̀ olùdó wa ọ̀sán àdìgbé kájú fún mùsùlùmí dìde dé báwọn àbí ẹgbẹ́ ìlú ìfìtínà ní mọ́ sẹ́yìn láwùjọ tí wọ́n náà ààrẹ sọ́rọ̀ sí ìdálójú wọ́n yà nìkan àmọ̀gbogbo náà ni ó jẹ́ ẹ̀bẹ̀ kọ́ dákẹ́ àǹfà ah, àti mọ̀mọ̀ yìí o èyí jẹ́ kọ́mọ fún yẹn ní ẹ̀kí wọn látara ìgbéyàn ti ní sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíín náà ti tó ní nǹkan lọ́kàn látara ìfarabalẹ̀ tó gbé ń bá wá ti mọ̀ máa ń wọ̀nyẹn ní dáadáa ìrújú àbọ̀rọ̀ tí ò rí lẹ̀ àní sáré fi gbá dàdà ìdànù ilé náà ti jẹ́ kọ̀ọ̀fẹ́rù mi dáwà torí pé àti mi tètè rí bá ẹ̀rọ yẹn máa wà gbẹ́rin gan-an á pé ọ̀wá ìtọ́ mi dá sọ̀rọ̀ ìgbọ́n tó kọ́ra ní sọ yáyọ lè fi máa mọ̀ ìjà àpò fáàtì fún bìnàbà yìí pápáwa yánu tó bá gbọ́rọ̀ abẹ́ ẹ̀ẹ́fà rẹ̀ ewu à ń tòsí ibùkọ́ ọmọ gbèjàhálà kẹ́ bá bàbá ìbàkàrọ́ làwọn èèyàn irú ẹni ìṣẹ̀lẹ̀ arábìkan ni arábìkan ni ẹ́ sọ̀rọ̀ bá wá kílẹ̀ ẹ́ ọwọ́ yóò wá fa fàtúnṣe na fàáltù náà ẹ máa padà amukoko amukoko wa amukoko ìkan nínú yìí ni wọ́n ti sọ subhanallah pàtó síbi ìrù aláàmà fàálùkú ọlọ́ni à ń tù síbò kọ́ wọ́n bí jàhálà àìmọ́kẹ́ ìmọ̀ lọ fi ta sáwọn èèyàn kan pàtó síbi ìrù aláàmà fàálùkú náà dì mí ní ẹ̀kọ́dà máa kábàámọ̀ àwa ẹ̀wùn títí àwa ìṣàfi imeji wa jabati saida nípa wa ẹ̀sọ́ bàjẹ́ kan ní mo bẹ́ẹ̀ yẹ lórí jẹ́ bàjẹ́ wọn fi wọn ti ya wa aisha tó wà ní alẹ́ yìí ẹni pé kan lálá ní ìyẹn rọ́ọ̀lù yẹn ọlọ́láwọn yẹn kẹ́ńgbà táwọn gbọ́ ẹ gbọ́nà bí àǹfóṣì ìmùkáyọ̀rọ̀ àlérò dáadáa síra wọn fàkọ́ọ́lù àbá ìfún ìgbìnú hmm, ìrọ̀lẹ́lẹ́yìí kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ ìpele débẹ̀ ẹ̀gbọ́n ọmọ náà lójú ń gbà mí. kódà gẹ́gbà mí tó bá fẹ́ rí pé àbó fẹ́ rí bẹ̀ tó bá sì rí bẹ̀ á bóyá kí ni lónìí bẹ́ẹ̀ ni ẹlẹ́sì. bọ̀tẹ́ tó bá fi sọ́ọ̀sì búrú yẹn tó bá ti gbé báyìí ó gbélé kí ni yóò gbélé kẹlẹ̀ gbogbo dáadáa tó ràn yẹn kò ní sọ Afi fẹ́ kọ́ gbẹ́ni fún ọ̀rọ̀ tí ó ti dájú ìdí ẹ̀rí bẹ́ẹ̀ ọ wà á fún ní ìtìmọ́lù tó wà dọ̀ ìfẹ́ àtúnmí kó tẹ̀ wá rí jẹ́ o á ah! bóyá mistake bóyá jọmọ ní bóyá bẹ́ẹ̀ yóò dáwọ́ ẹtí pọ̀tẹ́lẹ́mú yóò kàgbé kárí náà ni lọ́ka ẹni tó ọmọ lórí dáadáa níbo lọ ọmọ pálapàla mọ́ tó kẹgbé kárí ó lé ní àbídẹ́ mọ́ sí nínú àbíbẹ̀ kọ́ ni subhanallah ọlọ́mọ subhanahu wa ó ní àwọn kan nígbàtàrà gbọ́ wọ́n lẹ́mí dáadáa tí mo mi ní àwọn mòmìnì kan lẹ́mí dáadáa bí àǹfóṣì lùkẹ́ ìrọ̀ láàrin ara ta ní ìlú òjẹ̀rí bẹ́ẹ̀ àkọọ́lù hábà ikún òbí àìlé ìrọ̀ ńláńlá ni sáńdà àwọn kan nìyẹn ọlọ́ni láọ́lá ebi fẹ̀ ní ìtumọ̀ òru náà afọ́ àná náà kẹ́kọ́ mẹ́lẹ́rìí mẹ́rin wá lórí ẹ̀ lórí pàtí tó síwájú ká tó lè fi ọ̀rọ̀ zinẹ́rin lẹ̀ àríkíní ẹlẹ́rìí mẹ́rin kẹ́kọ́ mẹ́lẹ́rìí mẹ́rin wá lórí tí wọ́n ń sọ yìí tọ́jú ní déédé tí wọ́n sì rí nǹkan yẹn irọ́ ni wọ́n torí pé àwọn tí wọ́n ń sọ táwọn gbọ́ tán ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ rí o àwọn ń gbọ́ tán ló ti kíni tán ló ṣẹlẹ̀ níta sì níjì láàrin rẹ̀ mo gbọ́ tán ló ṣẹlẹ̀ kọ́ o èmi náà wà ń bẹ̀ mí ni wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n sọ nǹkọ́lá fẹ́ ló ń bí èmi náà wà ń bẹ̀ ó sojú mi níta fẹ́ ló ń ẹ̀rí tọ́bà rẹ̀ lẹ́ni mú ajẹ́ kòkòrò ní wọ́n ẹ̀nà tọ́bà rẹ̀ fọ́fù gúrú nǹkan báyìí àti dáná ẹ̀sẹ̀ alkọ́dù ayọ̀ ọlọ́run tọ́bà lẹ́ni mú afọ̀wọ̀ lẹ́kọ́ mi kàdùrún wà á ta kúlùú min tààfin mi kúrúmọ́tì àrùn mùsùlùmí tàbí kéèyàn mẹ́lẹ́ lórí wa látàrí pé láti lè pòtẹ́tì ìméjì pàtàkì yẹn حيث لا يجوز الاقتدار على رؤيه من دون نصاب شهادة بالسرك أن يقول àti ilé gba ọ̀rọ̀ ẹ wọlé láìní àti nìsọ́bù ṣáàdára sí nìsọ́bù àbí àbásáàdé rọ̀ṣùn tí ní sọ́ọ̀bù ṣàádà òní ni pé kí ni ní sọ́ọ̀bù ṣàádà ti ná mẹ́rin tẹ́bà ẹ̀ta bí ẹjọ́ tó mẹ́rin ọ̀tàkà owó owó tá a wo kókó kan tí ọ̀rọ̀ owó bá di kiri ìyẹn mẹ́rin ló jẹ́ rí méjì àbí nígbà tó di ọ̀rọ̀ pàṣẹ́lẹ̀tì yẹn tí wọ́n rẹ́ lókùnrin ìsinmi ọlọ́ni ohun méjì tó lọ mélòó mẹ́rin kálíbà mọ̀ pé ìbánilókọ jẹ́ ẹ̀sìn òsì nínú ẹ̀sìn òsì hátàwà lọ káàní káàfọ̀rọ̀ káàfọ̀ ló gbé pẹ̀lú ìjàmbá mọ̀ lásán èyí lè jẹ́ kékeré ó lè jẹ́ mùsùlùmí tó gbádùn ó lè jẹ́ ní bídíà ó lè jẹ́ ní sínú ẹgbẹ́ rẹ̀ náà tó ẹgbẹ́ ìkẹ̀kẹ́ ń dín papọ̀ ẹ̀gbọ́ra yín ntí o bá dé ìjọ ìbánilókọjẹ́ ìgbọ́rọ̀ jùlọ iṣẹ́ tó yẹ bá jẹ́ yẹn lẹ́yìn ọdún kan nìyẹn máa ń dúró lé lórí wọ́n ti yẹ kọ́ wọn alọ́dún ní súnmọ̀ tó tó bá alọ́dún ní súnmọ̀ láyé wọn rí bí ìgbà wọn ní mídíà yàrá ẹ máa wò ojú ojú nínú ìkan wà lọ ní òfìsí òdìgbọ àbí nínú bàbá rẹ parẹ ìgbólóta kú bàbá kìíní kìíní ìbẹ dárúkọ rẹ kò parágà ìyá rẹ tà ẹ máa ní ọwọ́ mú wá bí tó ti tà tó fi ti rí bùlọ ti ti ń tà àbí ọ̀rọ̀ ẹ̀sìn ní o ẹ̀yìn ẹni omi ọ̀ parágà lọ́rọ̀ parágà ló ní ẹnì kẹta tó rí ògbóró kẹfẹ́ yìí agbọ́dọ̀ jìnà sí kódà bá bá lọ ètò ẹ̀sìn wa ẹ̀sìn fẹ́nú ètí ẹ̀sìn wa fún lágbára òun náà ní ìparọ́ ẹ̀sìn lẹ́mọ́dé nínú ìtótó lágbára tó tó fẹ́jẹ̀ lọ ní tẹ̀kífìrò ìkíyàn ká fara yàn ẹ́ ìgẹ́rì hakin lọ́nà tó ṣe kíni tí ó tọ́ kí ẹ̀sẹ̀ mẹ́sẹ̀kì pé kẹfẹ́ rí ní mùsùlùmí bóyá ọjà lábẹ́ ọjà fìlà ọdún sálámẹ̀sì ẹ̀rà tàlẹ́ sálámù sí ṣùkú èmẹ́ka á fún mọ́ ó fẹ́ pẹ́lẹ́ ju pọ́ pé mùsùlùmí lóyún ní àtẹlọwọ́ tó lọ tó lọ tó lọ tó lọ tó lọ ẹ́ tí wọ́n rò tàbí òdìdí kẹfìrí báyìí kọ́ wá pé ń kéṣì tàkọ́kọ́ yẹn fẹ́ pẹ́lẹ́ jùlọ kẹfìrí tó ṣe ní sékì ṣe aláwọ̀ ti sọ̀rọ̀ pé mùsùlùmí ni ó fẹ́ pẹ́lẹ́ sí mùsùlùmí tó ṣe kí ni ọ̀pẹ̀ kéṣì ọ̀gbọ̀n agbọ́dọ̀ kí èsì àwọn nǹkan yìí ọlọ́mà sọ́nà àtàlá wọ́n sọ máa pé ní ilé tàlá kọ́wọ́ náà wú bí alìsìnà ti fún kókò aláwọ́lá fọ́dùnlá àlékún wa rahmatuhu fíìmà fi amúlì díínì kún wàdùnìyà kún látara kọ́lọ̀ bá ń ṣàánú yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn yín àtọ̀rọ̀ ayé yín ìdúníà wà láàkírọ̀ láyé àti lọ́run àánú ọlọ́run náà fi ń bá wa lò àmọ́ sàkún fíìmà àfákún fi àfáàbùn àbím ìtẹ́ ẹ̀kọ́ sí yìí ìtẹ́ ẹ̀tẹ́nubọ̀ yìí ìyẹn ẹlẹ́ta ìrọ̀bá kò bá báyìí látara ìsìkọ́tù ìkùnzálíkà nù kòlùtò tó lé ìtẹ́ ń sọ yẹn kú lẹ́tọ̀ kẹ́ẹ̀kì à ṣùgbọ́n náà bá sọ̀rọ̀ náà tààlà ó tó ṣàánú yín ó tó ṣàánú yín tó láàánú ọlọ́run bá ní fi ń bá wa lò wọ́n wá ní wàhálà àdéhùn ìkúrú pé àánú mi máa ń ṣe wájú ìgbénu mi ọlọ́run fẹ́ káwọn pé nǹkan ṣe níjà yẹn nínú ìṣẹ̀lẹ̀ yìí tó lágbára ni tètè ò bá sàánú ìrùn ọlọ́run ọba ni à làmọ́sà fún ẹ̀bá ti fara kátá fìmọ́ àpátún sí látara ń tẹ́ ẹ̀rọ́rù yìí àbáàdùn àlíyàn ìyẹ̀lẹ̀ àbíyàn ìyà tó lágbára nítorí táwọn náà fẹ́ fi jẹ àwọn èèyàn níyà lórí àwọn mọ́nkọ́bà kan mímọ̀ náà síbi àwọn sọ̀hábà nù ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kẹyọ náà tí ó bá sórí rẹ̀ ah mo bá dégé ni mo bá jẹ ilé à tìtúrí ìyàwó àìsà ìyàwó àìsà náà kẹwàá fi ń ẹ ìyàwó àìsà náà kò kàkó kẹkẹ wọn yẹ pẹ̀lẹ́ rẹ̀ siddiqatu bintu siddiq ẹnzẹ́ bí anẹ́bí pé tani anẹ́bí fẹ́ràn jù náà àwọn ọkùnrin anẹ́bí ìdájú àbákùnrin náà obìnrin kọ́ anẹ́bí lọ́mọ rẹ̀ ẹnì kó wàá pẹ̀lú ní alùpùpù méjì lẹ́ni àwọn ará alẹ́ anẹ́bí tó máa rí èyí ìyàwó àyíká alùpùpù méjì wo ni wọ́n jẹ́ pé alùpùpù méjì ismail náà ah, ẹ̀lá abúgbọ́n fàkọ̀tì làmáàlù àbí àbí àbúlà àbí kílò náà alùpẹ̀tẹ̀ bóyá rú kí wọ́n lẹ́ni ẹ̀ wà jẹun ọ̀nà alùpẹ̀tẹ̀ rẹ̀ wá ń fi ẹnu kan yàwá ẹ̀ṣà ẹ̀dọ́nà torí ẹ̀fọ́ àwọn ayà ìkàlẹ̀ tó tó pọ̀ tó báyìí torí tí ẹnìkan ìyí ńláńlá ni ìyẹn náà lọ pé orí wà ń bẹ aróore tó wà ń bẹ nínú àfihàn mọ bí ìyàwó ajá ọlọ́run ọba jẹ yíyá ẹbí máa mọ pàtàkì sọ̀hábà ọ̀kan ẹ̀wọ̀n pàtàkì bàbá sọ́lá ń lọ lùmọ̀ dínà mọ́kà fọ́yí ó dúró sí òde yíyá tó gbàyàn dára mọ́kà kó tó lọ sọ fún ọ pé ah, àbájá àwa tó múra ní ara mọ́ká látara tó tó ti ń ṣẹlẹ̀ òsùmọ́nù ti lè dé hánà ti pa òsùmọ́nù áà ah, kí ni ẹ̀rọ wa bá nàgbé ni pé a sì pọn yín lé atúnrún yẹn bàbá yẹn atúgbàdàn náà ká tó wọ̀ lé ìlú náà ti bí wa pé tẹ̀tẹ̀ ní akó bẹ́ẹ̀ àtàkẹ́ wọn bẹ́ẹ̀ atúgbọ́n yín náà dá a ń torí òsùmọ́nù tán parí torí òsùmọ́nù tán parí hmm? ọwọ́ mi rèé wíra mọ̀lẹ̀ pé àájá kọ́dà fẹ́fà gbogbo wa àwọn one thousand four hundred and something torí èyàn mélòó ẹni bàbá yá gbé gbogbo wọn ti ti Usman ní ẹgbẹ́ àlejò àgbẹ̀ rẹ̀ kejì kílè tó máa rẹ̀ síbẹ̀ ti Usman Usman ní ẹ̀nà lọ́dún ẹgbẹ́ kòtò báyìí kọ́ ẹ̀tẹ̀ mọ́ lọ jìnnà lọ́dún iṣẹ́ àwọn oníṣẹ́ jìnnà ojú bí ó ti bá rẹ̀ ẹ̀rọ níbi torí èèyàn kan ṣẹ̀dẹ̀ àti gbogbo òkú lọ́rùn sọ kílà kọ́ dẹ̀rọ̀ díẹ̀ lọ ánìlì mòmìnì ìsì yorùbá ihu nẹ́ka sátà ṣájà ṣùgbẹ́ àtòrí ti Usman ní ẹgbẹ́ jẹ́mọ́ àárín rẹ̀ kí ló náà jẹ́ fún Usman èyí lásán ìfẹ́lú sálẹ̀ ti mú lọ́mọ ń kọ́ torí pé ẹrú ló ṣe wọ mọ́ká bàbá rẹ̀ árífà wa wà wá àníbi tìrẹ́ láti túlẹ̀ wọ́n lọ́wọ́ bàbá sínú ọmọ mọ́ká fọ́dọ̀ ń tọ́gbẹ́ wọn tó ní àbáyé yọ̀ǹda láti tó lẹ́wọ̀n àlejò ìgbà tó sí àrí àyẹ pa ìmọ̀ ẹ̀fẹ̀ ọlọ́mọ rẹ̀ bóyá ó lè lé lára fẹ́ jù ọlọ́wọ́ á fi kẹ́kọ́ ẹrú náà lé falama kọdọ zayidu miniya wa tọrọ sawajina kaha ẹfun mi ló kọ tàbí mi tọdọ daba kí ló jẹ́ fóun náà bá iye pé èmi lọ́lọ́run dá kọ́ mi nínú àlùkùrọ̀ àìsí. ìyàwó bá nàbí tí wàá fẹ́ fún gẹ́gẹ́ bí sánàbí mú lọ́mọ ọlọ́run á ní kálíbà àwọn fẹ́ yàtọ̀ pòfin rẹ̀ ọlọ́run ìwọ náà lọ́ọ́ fẹ́ ẹ náà lè fẹ́ ọmọ àbí ìyàwó ní wọn gbá tí mo ti wà lọ́dọ̀ ẹnìkan tẹ́lẹ̀ ọlọ́run àti àbí kàlámà pọ́dọ̀ ọ̀sẹ̀ ìbòmí ni a pàtọ́rọ́ ṣàwájì náà kàkà ẹni bí ẹni obìnrin tìjà aṣọ ní wọn bí ẹni ṣẹfà rí pé gbogbo yín yìí akíndùn ìpìlẹ̀ ẹ̀lẹ́ náà ti ṣe olùsẹ́mìnà ìwé kejì láti ṣe tẹ̀mí. tó àwọn tó báyìí pọ̀ hadith anabi sallallahu tẹ́ bá rí wọn kọ́ bá a fà á bàkẹ́ mọ́ ló ló pọ̀ jù ní ẹ bá tó tẹ̀lé mi ẹ̀dùn àà ah, mọ́ràn ah. ti sàn sàábà nù inú bá pé ààlè bá wọn tí ẹ̀ mọ́lálà rẹ̀ àbí ìsì mọ́lálà kọ́lé tí ọ̀rẹ́ bá wọn bíbùrù tẹ́lẹ̀ àbí tó àbí ọ̀lẹ́ lálà rẹ̀ pé àà ah, mo fẹ́ tó bíbùrù tẹ́lẹ̀ àbí tí mi lá mọ́ra ọ̀lẹ́ tó tó bẹ́ẹ̀ tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ sàábà ó lè nira láti rí irú ẹ̀ ní àlùfẹ́lì kò lè gbé kò lè tó wọn ṣùgbọ́n mọ́lálà pọ̀ tó wọn sàábà ọ̀lẹ́ fẹ́sẹ̀ bàtà wọn gẹ́ ọlọ́run nítorí ìyàwó àìṣà yìí a tí ì bá fi pé ní àánú ọlọ́run látara iṣẹ́ fi kan ìbàjẹ́ yìí yàtọ̀ lágbà ẹ̀pà ní orí jíjà àwọn èèyàn ló wá bẹ́ẹ̀ ẹni ọ̀tún wà bẹ́ẹ̀ pé àwọn ti ẹ̀fẹ́ gbọ́ rárá àwọn tó ń ní ajá káàkiri ẹni ọ̀tún kọ́ àtìyàwó rẹ̀ àmọ́ yin ìyàwó àìsàpá kò jí rí bẹ́ẹ̀ ọlọ́ni ìfàlà kọ́wọ́nà orúgbẹ àlìsínátìkùn àwọn kan tó wá rè ńgbà tẹ́ ń fẹnu yín gbé ayé tàlàkọ̀fúhù tàlàkọ̀fúnàhù wàyùlùkíyì bá bùkún ilà bá bí wàtẹ̀sàwùsúnà hadithahu ìyẹn pé ẹ̀ ń gbé fúnra yín ẹ̀ fi sòwò fún káàkiri ara yín pàtàkì olóòna bí àfọwá ikú mọ́ lẹ́yìn tẹ̀lásìn bí ẹ̀lì àwọn ilé ìtọ́ sọ káàkiri ẹ̀ ń fẹnu yín sọ nítẹ̀ẹ̀sẹ̀ kí ni kò tẹ̀ẹ̀rí anáàtà àkọ́kọ́ àwọn dákẹ́kà ilé yìí ká lérò dáadáa sí ìyàwó àbúrò àyùbá àti ìyàwó rẹ̀ àwọn tẹ̀ ń kẹta kó sí ni sọ́wọ́n ń fẹ́nu gbé káàkiri ìyẹn tó lóògbé ẹ̀rí jẹ́ tí ó bá rí ní àní sọ wàtà sábúnà àyínà ẹrù tẹ́ ń sọ yẹn tó kéré sheikh sadi wá sọ̀rọ̀ kan tó lágbára ẹni wàá sà fi ìsájú olùbàlẹ̀ an tààfin bá bẹ dùnú bí aláwádìí sàháwò níbí ha ẹni léyìí kó máa jẹ́ ìdágbémọ́ni ìkìyìn nílò níbi nǹkan àwọn ìwà ẹ̀ṣẹ̀ míì téèyàn kàn máa fojú rẹ̀ náà bí àǹkà tí ó dáa ní wọ́n náà máa dá sí wọ́n máa sọ tí ó kàn máa fojú rẹ̀ náà tó jẹ́ pé tó tóbi lọ́dọ̀ ọlọ́run ní fàílẹ̀ àbdẹ́lá yòfílù ìsùbánù ṣe yà ẹni wọ́n kọmọ̀ pé ìmìlò pé kò mí ní ní a ní rí ìrọ̀tọ́ rẹ̀ pé kò mí ní ẹ kò sàǹfààní fún ẹrù wà láyò káfí mínú ọkọ̀ bá ní àzámi ẹ̀rí bálí ìdọ́ àfùsọ́m wàyẹ́ sùlọ àléhì wà kọ̀ àtùfù mọ́rọ̀tọ̀ lóòkọ̀rọ̀ ìyẹn pé ibi tẹ́ ẹ̀rí àti kó sí ń jọ́ mìíràn kò tó ní kakún èmi rò pé kò mìíràn ni èmi rò pé kò tó bẹ́ẹ̀ yẹn ni sọ àmì ọ̀rọ̀ tí yẹn fẹnu gbé tí yẹn máa rò pé ìka kékeré àmì ìdáàkì nígbà tọ́lọ̀ yóò ṣẹlẹ̀ pé wọ́n kàn sọ ọ́nà ń sọ lórí ìwé ẹ̀dá bá ń sọ láwùjọ ni wọ́n máa sọ pàápàá jùlọ ọ̀dọ́ gbẹ́sì yé ọlọ́ni bẹ́ẹ̀ ni nǹkan yìí lọ́dọ̀ ọlọ́run ìtótóbi ni nígbà tẹ gbọ́rọ̀ yìí káyí pé ní kólú tó tẹ́ sọ ni pé ìyẹn pé múnkìrí nìzáríkà káyí pé tẹ́ sako ni mọ abdulmina ilẹ̀ amúlù tẹ́ ká bá ah, ìyẹn gbọ́dọ̀ mọ́sẹ́lẹ̀ ọ̀rọ̀ ńlá lélẹ́yìí káyí pé tẹ́ sọ ni pé wọ́n yà fóònù lánàá anna takallama bi hàbà eléyìí ò bá mọ̀ ẹ̀ka tẹ̀ ẹ̀dá sí lára ah, ìsọkúsọ lélẹ́yìí ọ̀rọ̀ yóò bá mọ̀ ọlọ́run ní káyípé bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn tẹ tako tẹ gbà wọlé tẹ ní subhanak àmínú ẹ̀rẹ́ ọlọ́run ọba ńlá àza bùtánù azim bàbá ńlá rọ nílé àbí kí náà sọ nìkan ìyálàyà ìyálàyà rọ lélẹ̀ ìbàdí ní àbú àyíbà tí ó mú àyíbò ṣe àbí agbádàlú láti hmm. wọ́n ní àgbọ́ pé àwọn kan àrí ọmọ ìrìn àti sọ́nà lọ́rẹ́ já mi bọ́ ní àbíyàn fẹ́ ẹ̀pá ìyẹn kó lórí fídíò ẹ̀mí ìgbì ọ̀ní àmì ìrìn ṣe fídíò lórí rẹ̀ wọ́n tí wọ́n ń ṣe nù àmọ̀kọ̀ ní ó jẹ́ ẹni ẹlòmídìí wọn pa àwọn àfáàtì mímọ̀ yìí ó jẹ́rí gbogbo tó ṣẹlẹ̀ gbà lókè ní àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ láwọn kẹtì sínú o ẹlòmídìí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwòkáàfù lágbọ́jà ọ̀rọ̀ ọ̀rọ̀ lóhùn tí mímọ̀ gbọ́wọ́ mọ̀ o ẹlòmídìí ẹlòmídìí kan ti pé àwọn yẹn kan sọ ní mọ́tímọ́tí àtẹ́rẹ́ amọ̀kòkò ní àti ìjọra bá dà ní ẹlòmídìí àkọwà gbèrú agbèrú kí ni agbè lórí àbí àyà kọ́dà rẹ̀ tó tẹ́bí ai tó wá káyàn tó kórí jọ ní ibi tó tẹ́ tẹ́bí tí nínú àdàlá so èyí kálukú sí ibi tí wọ́n bá ti tẹ̀lé báyà pàjù làwọn ọkọ̀ méjì táyà ń gbé báyìí oríṣiríṣi ọ̀nà náà kálukú fi náà fi balù ẹ̀jọ́ gbàdànù lódìdí tí ó dẹ̀ ní dàgbára tí ó tó mọ ẹgbẹ́ pọ́ọ̀rọ̀ kílẹ̀ tí ó gbèrú wà àbí ẹjọ́ ẹgbẹ́ ń sọ ọ̀nà kẹta máa sọ lórúkẹ ọmọ mi ní kẹkẹ rẹ̀ lọ́kẹ sọ náà ó wà ọlọ́run nígbà tẹ gbọ́rọ̀ ọ̀sẹ̀ sọ nípa yàwó àìsàn káìpẹ́ tẹ sọ ní pé ah wọ́n yà kúrò lánàá lánàá bí háza kò bá rárá kò tẹ bójú mu ká máa sọ jáde ah àbá bùkánú àfihàn bàbá ńlá arọ́ lélẹ̀ ìyálà ìyá kìíní ìyálà ìyá arọ́ ni. ìyẹn pé ìyẹn ni ò bá dá fún yín. ọlọ́run á ní yuhibbukum Allahu an ta'udu li mithlihi abadan ọlọ́run pé kí lọ fún yín ṣe wá sí fún yín ẹ mọ́ torí ẹ̀ mọ́ ń jọ́ mi o kẹ má ṣe rú ẹ̀ mọ́ o tọ́ nàṣíyà yìí náà ó jẹ́ nàṣíyà fún wa àbí láwọn ẹ̀nìkan tí máa ń ṣẹlẹ̀ tí wọ́n náà bá ti kú sí wọ́n ṣe rú ẹ̀ mọ́jọ́ mi o ọ̀rọ̀ tó ọmọ ibi tí ń bọ̀ ọba dé gbèrú ẹ̀ e, èyí tá a fi ní ọ̀rọ̀ mítìnì òru yìí àbí lókọ́ àwọn àkọ́ ikú kẹtí ń jáde yóò sì padà jáde jù bẹ́ẹ̀ lórí ẹgbẹ́ náà tààlà alẹ́ tó gbèrú ẹni tó sọ̀rọ̀ gẹ́tí ń bá nǹkan mi lọ àbí atẹ́ gbèrú ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ń jọ́ mi o hmm. ya'idukum Allahu an ta'udu limithlihi abadan bọ́lá ti sọ fún ẹ̀ta lọ́lú ìjọ ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ ṣe rú ẹ̀ o wọ́n tí wọ́n náà dájú lọ́rọ̀ yìí má ṣe rú ń jọ mi o tó ń jáde lẹ́yìn bá tó yí lọ́rùn ara wọn náà kọ́ ni kan náà kọ́ ni agbọ́pọ̀ àtọ́tọ́ àwọn àfáà kan alùsùn agbọ́pọ̀ àtọ́tọ́ bí ara uk ara kìíní ara kan náà sáà kan láìsí àwọn afábọ́dé wọn ká kí ní ń ṣẹlẹ̀ ìsìláwù tó wá náà fẹ́ ṣe wọ́n fẹ́ ṣàtúnṣe ọ̀rọ̀ ní nítorí mi wọ́n fi kójọ ẹni tí ń sọ́dọ̀ àìkórí wọn lẹ́bi jòkó kúrò àkéde kékeré tó ti jẹ́ bẹ̀rẹ̀ mẹ́ta wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ ní kíni níjọ́ mi o hmm. àwọn àfẹ́ ilé ìṣẹ́bẹ̀ tí ó ní ọ̀yà ajá pàdé ní kíní kan kò sí kọ́ọ̀tù ṣùgbọ́n tátọ̀ pé ké má ṣe bẹ́ẹ̀ má ní sí níjọ́ mi o àfa tó sọ̀rọ̀ náà ẹ má sọ bẹ́ẹ̀ má ń jọ́ mi o àfa àlùsùn náà àfa àlùsùn náà yẹn ní àbí torí mi a ń tí orí yí kọ́ o ìsìláwọ̀ dábẹ́lẹ́ kí ni ẹ fẹ́ ṣe o bákan náà ẹni àtọ́jú òpó yìí bóyá àfa àka méjì ló wà nù wọn àyókù àwọn olólùfẹ́ súnà láti rí sínú ìsìláwò sí nẹ́fẹ́ sí nẹ́fẹ́ sí. adúgbò pé kò ní ságo mẹ́rin ìdájí òwú. yàrá ìdókò mọ̀ bá ń ta ojú lèmi sílẹ̀ àwàdàn mọ́nà ìsọfún àtàgbẹ́ èkó tàgbẹ́ lọ́nà tí ó dáa ìwọ́n tí ò sójú ẹ tó ń rárá ẹ fídíò ya'idukumullahu an ta'udu limithlihi abada ẹni ẹ̀ mọ́tẹ́ kíni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o in kuntum mu'minin tẹ́bá jẹ́ mùmìnì òdodo àìlẹ́ ìṣe mùmìnì o tẹ́bá jẹ́ mùmìnì òdodo mùmìnì òdodo mọ́ farabalẹ̀ mu ètò ìbá kẹ́yìn fún ọmọdé àti àǹtòsí ìbùkọ́ ọmọ ìjà àlẹ́ ti fàyè mọ́ tọ́ta táwọn kan báyìí o ẹ́ àtúntúndì aláàmọ́ fàáltún náà dì mí ẹ máa gé kàbámọ̀ jẹ. Nam. ويبين الله لكم ويبين الآيات ọlọ́run ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín àwọn ayat ẹ alìmùsùtẹ̀mílà ta ala bayani ahkam àwọn ayé àyè ìní ò máa ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn fún wa wàlúwà àkù ìní òbí jẹ́ wá sí wàsájìrì ló jẹ́ kílọ̀ wàtẹ̀rìbíbù wàtẹ̀rìhíbù èmi ó jẹ́ ìṣeni lójú kòkòrò ìṣeni lákin síbi iṣẹ́ dáadáa èmi ìṣèlé yóò jẹ́ ìdẹ́rùbani ọlọ́run máa ṣàlàyé àwọn ìtàn fún wa ààrẹ ilé ìtọ́lọ́n sàlàyé fún wọn sí oríṣiríṣi ẹ̀kọ́ la kọ́ mẹ́ àbí nínú ẹ̀kọ́ náà ni pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn ń farabalẹ̀ nù inú ẹ̀kọ́ ni pé tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pàfẹ́mẹ́sì yẹn ní ọ̀rọ̀ zìnà lọ́wọ́ àlíyé mọ́ni hakeem ọlọ́run bá ló ní mímọ̀ o tó mọ gbogbo nǹkan tí kẹ̀kọ́ pamọ́ sí hakim ọmọ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run tí ń gbé gbogbo nǹkan síbi tí ó yẹ ayé káàmìlò lẹ́yìn ọba tí mo rẹ̀ pé ni àwọn ẹ̀dá ń kọ́ sí mo wá pé ọlọ́run wà mọ́ òtí tún mílẹ̀ lẹ́yìn ní ìlà àkọlù ìlà ẹ̀yìn onímọ̀ ìmọ̀dé làwa ní ọlọ́ọ̀ni máa lè pé àámọ̀ ní hikima hikima rẹ̀ kárí tàbí wọn lágbẹ́já ó wà wáìsì wisdom rẹ̀ kí n tẹ́lẹ̀ báyìí ó tó wá níbi tó mọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ káwọ́ wá sí ibi níbi kátàgbẹ́ ẹ̀kọ́ ó lè gba f náà ó jẹ tó gbà kan ó lè mọ́gbẹ́ f náà ìkàtọ́ pé f náà tó wà bí yóò gbà kò gbẹ́mẹ̀ ní ibi tẹ́lọ́ ti fẹ́ náà tó tún yẹ tó jù lọ bẹ́ẹ̀ o gbogbo agbègbè ìtumọ̀ náà ti ń ṣiṣẹ́ kò sí ní ṣe kankan láì lè tẹ́lẹ̀ láì lè ṣe túmọ̀ ẹ̀rí tó gbà tó lọ ní ìgbà tó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ọlọ́ni látọ́ àbú sharon lápùn àbí ẹ̀mọ́rùn pàbùrùn bá ló wá ẹ̀rùn lápùn ìtumọ̀ ọlọ́run tó wà tó fẹ́ fàyọ̀ mẹ́ ara ìtumọ̀ pàpàdà rárẹ̀ pé ọlọ́run tó fi gbé yìí àti ogun fún ta ní ìyàwó àìsà wọ́n ìtòkì tẹ wá àdúbáwá náà torí ẹ̀gbọ́n tọ́nà ń bá ṣe bìlìṣíkìmọ̀ ni kìí ṣe nǹkan lásán tí nǹkan bá ṣẹlẹ̀ o yóò ní ọgbọ́n àti òye torí ẹ̀ ní òye kéèyàn máa yẹ ọlọ́run lọ́wọ́ ká o ti wá ṣe yìí o ẹni tó jẹ́ fásitì lẹ́yìn fún ìtumọ̀ àbí náà tó tó lẹ́yìn àbí tàtọ̀yẹ́pọ̀ sí náà ìjọba pé àyè míì tó wà tó yẹ kó gbé nǹkan yẹn sí kò yẹ kó yí báyìí ṣùgbọ́n náà láyé ṣe alú àmọ̀ ẹ̀yẹ fáálù àwọn ìṣe alú àìdé tó kò lọ síbi bẹ́ẹ̀ nítorí ìkàmọ́lẹ̀ ìsìmọ́tì torí kíni torí ọlọ́wọ́ tọ́lá tó pé ní wallahu yahkum la mu'aqiba li hukmihi ọlọ́wọ́ ti dájọ́ tani wà fi tani kọ́mẹ́tì rí lórí kò sí nítorí kí ní kàmẹ́lì àtìmọ́tì tó pé fún ọlọ́run pé bó ti yẹ kí nǹkan ẹ̀yẹ rí gẹ́gẹ́gẹ́ náà ló ṣe ẹ̀kí nǹkan ẹ̀yẹ rí gẹ́gẹ́gẹ́ òun náà ló ṣe náà ọlọ́wọ́ sọ́nà wa أصبح كما قال إن الذين يحبون أن تشيء الفاحشة في الذين آمنوا ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá máa ń fẹ́ tí fáìṣà tí láń fẹ́ fáìṣà alùmúrù ṣẹ̀ ní àtìlẹ̀mọ̀sìnbáhà ọlọ́run ní àwọn tó bá máa ń fẹ́ kíkí ni hmm? kí bàjẹ́ máa fọ́kálẹ̀ ẹ̀rì ìbàjẹ́ pé àwàtílé ìkẹ́kẹ́ bá fọ́ká tó jẹ́ pé nǹkan burú ni táwọn èèyàn fẹ́ pọ́n dáadáa ká ní wọn ló pọ̀ jù láwùjọ lè àbí wá àti èèyàn mẹ́rin ló fọ́ká èèyàn mẹ́rin kọ́ gbọ́lẹ́ èèyàn mẹ́rin fọ́ká àbí tó bá rí ìyẹn ló fàbẹ́ ká náà wà agbẹ́dọ̀ wà náà tọ́mọ̀ fún dáadáa ká torí káwọn kan sábà jẹ ká tó bá tẹ́lẹ̀ tó wá sí títí ìsìn àbí àbójẹ kọ́mẹ́dì kan àmì ìlànà àti ẹ̀rẹ̀ ẹ́ wọ́n á pọ̀ ẹ tó ṣe ẹ̀rẹ̀ kí ló ṣe kí ló náà ṣe ó fún bàjẹ́ ká bẹ́ẹ̀ ni dáadáa ló yẹ ká máa fún kábẹ́yìn ẹgbọ́ anáyọ̀ pé na lọ mọ̀rọ̀ án kọ́lọ́nkọ́ bá ń fi tuntun fún ẹ̀yìn kan sẹ́ni àmọ̀kọ́ láti tó gbọ́rọ̀ mi fàhàfíìrọ̀ ha tó ha kọ̀wà áhà tó sọ ha Kama ọlọ́run ìjọba kò tí ì tó pé kọ sọ gbóòkú sí fóun gẹ́gẹ́gẹ́ kó mọ̀yé padà ànábì tó sàdúrà fún rẹ̀ níbẹ̀ kí lẹ́ni ẹ pé ó ṣí ọ̀rọ̀ ànábì láyé ìsìnkú ẹ̀ kó wà àti pàtà níbi lẹ́sẹ̀ náà ni wọ́n ṣí ẹ rẹ̀ ọ́n ìka yẹn gbọ́ torí pé nǹkan fún ìbàjẹ́ ká láàrin wàtá bẹ̀rẹ̀ alikọ́ yìí sábà bẹ̀rẹ̀ ìranù kan wọ́n ti wọ́n ti máa ti fọ̀ká fọ̀ká fọ̀ká fọ̀ká tó ti tí ó ti rìn gan àwọn táyà yìí bá wíìsì pọ̀ gan-an ẹ̀yìn ọlọ́run àwọn gbogbo ọ̀tọ́ wọn fẹ́ kí bàjẹ́ mọ́ fọ́ká orílẹ̀ náà ìyẹ́ ẹlẹ́tàrún bẹ fún ẹláyé lọ́rùn ìyàwó mú jí olèlùkọ́lù wọ̀lùbádàn ìyà tí yóò mọ jẹ ọkàn yóò mọ jẹ ara pàtàkì lè bí ṣe ilé ìkọ́ àlèyé mùsùlùmí ẹni pé orílẹ̀ ni ẹ́ ti torí pé ó sàbòsí sọ̀mù ẹ̀yà rẹ̀ mùsùlùmí àbòsí wo ló ṣe ẹ tó bá fún bàjẹ́ kátó gbogbo ẹ wá tó kó tó bàjẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní mọ̀lẹ́ kíni tó mọ̀ kó sí ó sàbòsí fún ẹnu bákan náà ọmọ àbáfi lè sáré láwọn ó sì ó lè kíni ó fẹ́ ká burú mọ́ fẹ́ ká ń pa wọn ìrọ̀rọ̀ táǹsọ̀ ìbọ̀lẹ́ kẹ́lẹ́ àbí tẹ́lú sáré gbé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí tó yẹ kọ́ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bàjẹ́ ìyẹn náà ti ń kó sẹ́ńtì ó fẹ́ kí bàjẹ́ máa ọmọ fáká orí mu so ká náà ká sọ́ra kódà ìwà tó tẹ́ pé pé ààrọ̀ pé dá sí láti kọ̀rẹ́ ti bóyá nǹkan so ká náà máa fọ́n bàjẹ́ torí pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ hadith atleti àyànfàká ní ìsọ oríṣiríṣi àlàyé ẹ̀kọ́ sí ọlọ́ni àtọ́ afẹ́ tí bàjẹ́ máa fánká bẹ́ẹ̀ ìyàwó máa jẹ́ tí wọ́n yẹ lẹ́tàrí wallahu ya'lamu wa antum la ta'lamun ipò ọlọ́run nínú ọ̀pá gbogbo nǹkan ilẹ̀ ilẹ̀ nímọ̀ o nǹkan tó pamọ́ sẹ́yìn ó pọ̀ o ọlọ́run ọmọ kọ̀ọ̀kan ló dé gẹ́ni nínú gbangba àìpé ní díẹ̀ díẹ̀ tá a mọ̀ yẹn náà èyí tí ò bá dì tó dájú kámẹ́sì kí kámẹ́ dá sí àfi tó bá dá wa lójú ọlọ́run tó wá sọ máa pé ní wà láwọ́lá fábílù lọ àlè ikún tí ò bá sí ọlá ọlọ́run lórí ọlá tó yẹ pé kọ̀dọ̀ àhátọ́ bí ó sọ̀rọ̀ àjùmọ̀ gbogbo ayé wàràhàmọ́tù àtàánú rẹ̀ fún yín ètò ìbásọ́lọ ọlọ́run ní àtàánú ẹ̀ kẹ́lá àgbọ̀lé yẹn ọlọ́run sí ìbásọ́lọ ọlọ́run àtàánú ẹ̀ lágbèdè lọ́dọ̀ tí wà náà ní ọmọ tẹ́sẹ̀ ọ̀gá mẹ́ẹ̀ká bá dúró dáhìí ìyẹn bá dákẹ́ kí lọ́mọ yóò gbọ́ yé ẹ́ ẹ́ àyíwá ìyẹn lè dákẹ́ lórí ẹ̀ ah tí ìbá tẹ̀ tọ́lọ́ mi bẹ́ẹ̀ ní ìyẹn bá dákẹ́ kí lọ́mọ tó gbọ́ yé ó bá jẹ ìyá láyàyà ọlọ́run bá fi àánú ọlá ọlọ́ àtàánú ẹ̀ yìí àrẹ́dẹ̀gbọ́n bí tí nǹkan bá já sí àyíwá wallahu wa anna Allah ra'ufur rahim torí kọ́ náà bá ra'ufu ni ra'ufu lọ́lọ́run látara ra'afa ọba aláàánú tí mo fi pẹ̀lẹ́ báyàn lónìí tí mo fi pẹ̀lẹ́ tí mo fi báyàn lónìí ẹgbọ́n yẹn yorùbá mọ́ sọ́rọ́ àpapọ̀ àbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó bá ní ìwà pẹ̀lẹ́kẹ̀lẹ́ rọ̀ òfò tó láàánú pẹ̀lẹ́ báyẹn lò ọlọ́lọ́ọ̀bá ọlọ́ọ̀ ní onírọ̀ òfò bákanáà rọ̀ṣíìm òun náà tó lọ́ba àrọ̀ṣíìm ọba tí wọ́n ń ṣàánú ẹrú ẹ̀rí أي لما بين لكم هذه الأحكام والمواعظ والحكم الجليلة والحكم الجليلة ما تلون شلعي àwọn ìdájọ́ ìfún wa àtàwọn wá àsìkò sí fún wa àtàwọn ṣíkímọ̀ tó fẹ́ kárí ọgbọ́n tó fẹ́ ká kọ́mbì alamma amọ̀lá mọ̀ ní kálàfà amọ̀rọ̀ bákanáà àṣẹ ọlọ́run hmm? wàlákín na fadìlà wà rahmata wà nà zálika wà sùn láàrin ẹ̀yìn ẹsẹ̀ ìtàyẹ̀ dé yàn bá ọlọ́run ọba ọba aláàánú ọba ọlọ́lá ọba oníkẹ̀ni wà wà láàrin أثر لكم من الخير الدنيوي والأخروي ما لم تحصوه أو تعدوه ẹ̀rí eléyìí ni àánú ọlọ́run bá ti fi ń bá yàn lò ìròyìn ẹ̀ ti fi ń bá yàn lò látara rẹ̀ náà ni ń ṣèdẹ̀ra ayé ọ̀run fún wa tó pọ̀ tí ò níye mọ́tọ́ pé ọlọ́run fẹ́ fi bá a ti ń ṣẹ̀bá wa wí ni àyìnbá ti ń jẹjẹ́ ẹ̀fà tí wọ́n jẹ rómi mú àyẹ̀ máa ń ṣe lọ láti tún jayé lọ àrí àánú ọlọ́run tó ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wa lò tó ń fanú ẹ̀ bá wa lò ọlọ́run ní step by step ní mọ́ dédé ni ẹ má tẹ̀lé kùtù àti ẹ̀ lára ẹni tó rúkọ ìlànà ọwọ́ sàwọ́ ìsàwọ́ oríṣi tó ní àmọ̀kúrò ìlú yìí ní ẹ̀lọ́kù nínú àwọn ọkọ̀ òtù wá tẹ̀ òyí òyí ibú ìlànà ẹbú wọ́n ní ìwọ̀ òtù wá fi ṣètọ́ yẹ́dì fúlùfí afá ìrìn màá sí nínú àkàkọ̀ ní òtù wá wọn àtòsùn ẹ̀rọ jókòó ẹ̀yìn òsì nímú ìyẹn ló lè jù àbí torí kò sọ̀rọ̀ jáde èrò bú ẹ́ àdìsọ́kàn bú ìròrí bú ló lè jókòó wọn yẹ pé ìsọ́nù ti ń sin kò sí lónìí ẹni ẹ̀jẹ̀ fún alẹ́ ní ìhàdísì fún wọn àwọn ọ̀gá tó tóbi ní ọmọ ń tí àwọn ilé láti sọ jáde àdébì ní ọ̀hún ibi tẹ́ dínà ní kó yá ọmọ ọlọ́kàn ní ráàlùkà sọ̀rọ̀ ìṣòlì ìmáàni ẹni òsì tó ní mo gbé tiwa gbé tiwa ó wà lórí wáyà mi pé bóyá olùwáyà ló ń tú sàkọ́kọ́ ó wà lórí wáyà lè pé níta ní olùkọ́ ọlọ́run dídílídílídílídílídílí ta ló dóhùn gan. àdébìtẹ́ bá ti adébẹ̀ẹ́ ti ṣe àwọn olùbẹ̀láyò ẹgbẹ́ tí rúrù kan àti ìgbọ́ jáde ẹ̀kẹ́ rí pé ó jòkó náà nígbà ní àní bàbá lò bàbá ìlú náà jáde ó jẹ pé ṣe lórí ti gbé lọ ó jẹ pé ibi tí ṣe lórí gbé ẹ̀yẹ lórí jòkó ẹ̀yẹ lè ní kẹfẹ́ rí. ẹni tí wàá rí bí ó ń dá wàhálà rẹ ló ń dá wàhálà rẹ sí ìṣe ah, àwọn ilé ah, wàhálà ọmọ ẹgbẹ́ fi àbí ẹ̀rọ kẹ́lẹ́ mi tó lè kó pẹ́ mí náà ó yẹ tó àmì ní ṣe pẹ̀lú ríro yìí rẹ̀ tí ó mọ̀ kọ́ àlẹ́bí ìwá tó sún sí ìsìndúrí náà wọ́n tó wáṣà yóò lè ikú lè mú ìyẹ̀dẹ́gbò kúkúrú tí ò sì ní sọ̀rọ̀ jáde ṣe pẹ̀lú pé ojú òkú pẹ́mú ní ṣe tó lè ti gbígbé kúgbé sínú ọkàn iná àsìkò wá tó ṣètọ́ wà lè kọ́nà bí kíní bí alìsínẹ́tìkù tẹnu wa ẹ̀kọ́ tẹnu yóò tètè rí tọkàn ló mọ́ lágbàájú lágbàájá ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yóò dáwọ̀ lèrò ọlọ́run torí pẹ́lú orí ń gbọ́ ṣùgbọ́n tọkàn akẹrẹta ìtọ́rọ yóò dáwọ̀ kí ló gbọmọ fún òun ló ọ̀nà psychologically mo ti wò pé ìtọ́rọ bó lọ sí mọ̀ àbí ẹ̀rọ babaláwo tó ní kéyẹn dà ní ẹ̀sìn tó bá wá sẹ́ni yẹn bú ó sì gbé olówó báyìí áà ah, gbogbo tó wá ní ọ̀rọ̀ yìí mo ti rí à ah, ìwọ tó dẹ̀ bú tọ́tọ́ ní pé ẹ̀hẹ́ tó ẹnu yìí náà agbọ́dọ̀ sọ torí pé nínú àwọn òkùnkùn wá tó ṣe tọ́tù ní wọ́n mú yẹn wàlúbádà ní tarántọ́ yẹn pọ̀ tó ti máa gbọ́gbọ́ àbí kójú máa wo òkú àbùdé yẹn wọ́n fi gbogbo ara tó gbogbo ara ẹ̀ lọ́bi tí ó da inú rẹ̀ ni ọlọ́run àní ká tẹ̀lé kòtò wá ti ṣe ìtọ́nu ká má tẹ̀lé kí ni hikima ilé wal hikimatu وهو بيان ما في المنهي عنه من الشرك المقضي وداعي لتركه لتركه الله فيتو ايدي ففي نعمة káyà pẹ́ fàmáyẹ̀ tẹ́bí ọ̀tọ́wà tó ṣe ìtọ́nù ẹni tó bá ń tẹ̀lé àwọn orípa ṣe ìtọ́nù àwọn ìgbésẹ̀ rẹ̀ fa iná orí amúrò fàṣà òun ní wọ́n pààyàn láti aburú tó bá pé pàbùrú ń ṣẹlẹ̀ ń lè kan ṣe ìtọ́nù dìde kó tí wọ́n ní òun yẹ pàṣẹ dáadáa yámúrò fàṣà ayé máa tẹ̀sẹ̀ fíṣùgbọ́n ọkùnrin wọ̀ṣàrọ́yẹ nínú zunubi àbímọ̀ gbogbo tí yẹn pé àtọ̀ ilé ò bálá ká ìmú àbí kí yẹn mọ̀ ní owó ń sè tó kà ara wa tó kún pélé èmi kú bálá ká ìmú ṣètò ní ìdùkárà tó tó ṣe kí yẹn lọ jalè ń sè kú bálá ká ìmú ṣètò ní ìdùkún tó dálé ẹni tó bá ṣe yóò pààyàn láti ẹni tí ó da wàlìmúnkàr àti ń sáàkọ̀ọ́ wọ́n wà máa tún sírò ìkóòl wọ́lá tààrífò orin tí láàkà ìgbẹ́ sàkò ọlọ́wà ní kàmọ́sẹ̀lẹ̀ wọ́láwọ́lá fọ́dúnlá àlékò wà ràhmọ́tò ẹ̀rí bọ́lá ti sọ fún wa lẹ́ẹ̀kẹ́rin ó dẹ́rẹ́ bí ẹlẹ́kẹ́rin rí àbí pátá bẹ̀rẹ̀ sóra yìí kálíwà nǹkan ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ fi ń bá wa lò àánú ẹ̀ ní fi ń bá wa lò ọlọ́run ẹ́ máa fàkà minkum min ahadin abada ẹnìkan tó ò bá ti mú ò bá ti bọ́ bí ìtẹ̀lé àná ṣètọ́nù ayé máa sàtọ́ harọ mi ti bá ìkùtù wá ti ṣètọ́nù ò bá tẹ́ni tí ó bọ́ bí ìmọ̀ ìtẹ̀lé àná fi dáwátì ilé ìhà wàtà sí ilé ìhà tó pé ṣètọ́nù àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n mọ̀ pé nǹkan ẹni tó wọ́n tó lọ́n bá kánú lọ ní tẹ̀lé àbí gbogbo nǹkan aburú ló ń pè ní tó dáa lẹ́nu lẹ́nu tó dáa tó máa pàtẹ tó dáa tó máa ẹ́n tó máa pákéjì ẹ̀ tó máa pákéjì bàjẹ́ ẹ̀rí tí yóò máa rò pé òfin tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ní tí ò bá sí ọlá ọlọ́run ní kò bá tó ẹnì kẹ́kọ̀ọ́ bá tó mọ́nú wa o àbátọ́ bíbí bọ́m̀bì aburú ṣètọ́ni àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ nítorí pé àwọn ọmọ lẹ́yìn àtòun náà wọ́n máa ti nǹkan ilẹ́sọ fún àwọn èèyàn wàlákì nà mọ́ ìfẹ́ tì mí yẹ̀ṣà ìwọ́n náà bá sùn wọn tọ́lá a máa fọ àwọn ẹni tiẹ̀ mọ́ kóró lànà ìṣètọ́ àmọ́ gbà wọ́n lẹ̀ kúkú ẹ́ tó bá tó jẹ páńpẹ́ rẹ̀ kalẹ̀ ọ̀nà níbi ó mú wọn. Bùrùkú wallahu sami'un alim ọlọ́run bá ọba tó ń gbọ́ ni. Alim tó sì ní wọ́n pa gbogbo nǹkan ìyẹn náà ló kàbá náà gbọ́dọ̀ mọ́ dèrò ọmọ ọlọ́run gbogbo gba ọlọ́run ni mo ń bá yẹn lẹ́nu jagoro ṣe tọ́ ni wọ́lọ́fẹ́ gbára ẹlẹ́kẹ́ mo mọ mo mọ́ra mi kò lè mú mi kò lè kíní ẹni mo sì mọ fara rẹ̀ lé ẹ wo alùmùsítàmù mẹ́bàá wì ẹ wo àwùjọ ànẹ́bì tán fàábà wà àbí àwọn tá lè kọ́ nínú àwọn mi àkábèrè náà àwọn èèyàn ńlá nù tòǹdí bẹ́ẹ̀ gba tí fìtínà yìí ṣẹlẹ̀ ẹ̀rù àtẹ́lómi kọ́ni tó fẹ́ bá lọ gan. sọ ọlọ́run ni wọ́n ń fọyàn mọ́ ọlọ́run ni wọ́n wà á mọ dìrọ̀ mọ́ ó sì mọ yapa lára ẹ̀sìn tó ti wọ́n mọ́ fọ́ra rẹ̀ wípé àbúrò kò lè ṣe àti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ àti gbọ́ bẹ́ẹ̀ lọ èṣù lè mú ẹ̀ wọ́n lọ ń rẹ̀. ṣé mọ́ bí ẹ̀mí ara rẹ̀ balẹ̀ fi mo fi ń gba yín lọ́wọ́ ṣètọ́nù kò dẹ̀yìn lẹ́yìn yín gbà kíkọ́ o àìpọ́lọ́ bá sùpánù àtàlá náà lára mọ́ wá sọ lọ́dọ̀ rẹ̀ níbi aburú ní aburú ṣètọ́nù ó làwọn lé ọlá òsèmí ọ̀nà àlẹ́yìn ọlọ́run bá olóńgbọ́ gbogbo nǹkan ó sì ní mọ́ nǹkan gbogbo nǹkan kò sí ti pamọ́ sí abẹ́nà bá sùpánù àtàlá ó sàlẹ̀ fún àgbẹ̀rẹ̀ olùkọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين